láyé ẹ̀yin tẹ ní ká ju nǹkan sínú ilé ká máa kú ẹ padà mẹ́ á padà kú láyé èmi kí lọ fún oníkà lọ́bì ká sílẹ̀ o wẹ́rẹ́ ni ọmọ ṣe mọ́ṣẹ́ ṣàyíyá. ọpẹ́ tó yóò padà láàbọ̀ ọ̀rọ̀ ni o máa ṣe mọ́bí ṣe é o. èmi kí lọ fún oníkà lọ́bì ká sílẹ̀ rere ni ọmọ ṣe o mọ́ṣẹ́ ṣàyíyá bó ti wù kó pé tó yọ padà lábọ̀ ọ̀kan tí ó gbé sí lọ́dọ̀ olúwa. a kìlọ̀ fóníkà kófìkà sílẹ̀. ìwà jẹ́ mọ́jẹ̀yàn mọ́ tó èrè ni ọmọ ṣe. èrè ni ọmọ ṣe má ṣe ṣàìdá. kò sówó mọ́sọ̀yàn mọ́lẹ̀ mọ́. bó ti wù kó tó yọ padà lábọ̀ ọ̀rọ̀ tí ó gbòòsì lọ́dọ̀ Olúwa. ẹ̀yin tẹ́ wájú ọdún kan sáwọ́là ẹ̀yin tẹ́ bá níkà àmọ́ yín ẹ̀mọ̀ra yín ẹ̀yin àjẹ́ tẹ́ bá wà bí ọdún kan sáwọ́là àmọ́ yín àmẹ́mọ̀ra yín ẹ̀yin oṣó tẹ́ bá wà bí ọdún kan sáwọ́là àmọ́ yín ẹ̀mọ̀ra yín èmi ń kìlọ̀ fún lọ́bì ká sílẹ̀ rere ni ọmọ ṣe mọ́ṣẹ́ ṣàyídá bó ti wù kó pẹ́ tó yọ padà alábọ̀ ọ̀kan tí ó gbé e sí lọ́dọ̀ olúwa. a kìlọ̀ fún oníkà kóbìkà sílẹ̀ rere ni ọ máa ṣe má ṣe ṣàìdá bó ti wù kó pẹ́ tó yọ padà alábọ̀ ọ̀kan tí ó gbé e sí lọ́dọ̀ olúwa. ọ̀kan tí ó gbé e sí lọ́dọ̀ olúwa. ọ̀kan tí ó kò sí lọ́dọ̀ olúwa. Orin ọmọ ṣe o, mọ ṣe ṣàìdá. Bó ti wù kọ́ pẹ́ tó yóò padà lábọ̀. Ọ̀kan tí ó kò sí lọ́dọ̀ olúwa. OPC lọ́ba jẹ́ ọ̀yà fi ṣe rere. OPC rẹ̀ rere ni ó fi ṣe mọ́fìsà burú. Wọ́n kìlọ̀ fún oníkà kó fìkà sílẹ̀ rere ni a máa ṣe má ṣe ṣàìdá bó ti rù kọ́ pé tó yóò padà láàbọ̀ ọ̀kan tí ó gbòòsì lọ́dọ̀ Olúwa aṣọ ìbora ọkọ rẹ o ti gé díẹ̀ ńbẹ ọwọ́ amóòlù ẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ afárágán wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ogun ọ̀kadà ọlọ́pàá dìgbà lọ́wọ́ ẹ̀ ha ọwọ́ agbésẹ́ mi bàbá símíà ọmọ tó ló máa fẹ́ yẹn máa sọ fún ẹ pé wàá dẹ̀dùn arinlẹ̀ ìyá símíà ẹ̀ kí lọ́ọ́ fẹ́ mi. فالمعان مؤيد وما لامرئ إن لم تعن كفاءه إليك توسلنا بك الله أولا وأول ما يبدأ به العبد مولاه معز مزيد من يشاء بكاره سميع بصير كل شيء بما رآه اللهم صل على سيدنا محمد ولا وأصحابه وسلم ويا رب وفقنا بجاه محمد بحق أذى منك في البسملية ويا رب انظرنا بجاه محمد بحق أبا منك في البصمليات فيا رب انظرنا بجاه محمد بحق أبا منك في البصمليات بما في كتاب الله من وآياتي ثم الحروف تعظمت سالك بالقرآن ولكتب كلها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 àfa wọn ni àwọn tó bí àwọn àfa wọn ni baba Lágége ni àtàwọn òbí wọn méjèèjì ni àtàfà baba Lágége àtòbí àfa baba Lágége méjèèjì àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run bá wa fi jíṣẹ́ fún wọn. àmín. ọlọ́run wọlá àwọn tá a dá akọlọ wọ̀nyí lónìí ni wọ́n ní sàkásáólà ó pé ọdún kan kó dágbére fáyé kó dìgbà. òní ló di ọdún kan tí Sàkáṣá ó là wọlé sàn láì rò tẹ́lẹ̀ òní ló pé ọdún kan tí Sàkáṣá ó là da gbogbo tó nílẹ̀ àtìyàwó àtọmọ àtàwọn tó fẹ́ dénú àtàwọn tó ṣe gbójú lásán ni wọ́n ti fẹ́ kò wọn ó da kálukú yín lẹ̀ wá sí wọn ọ̀pọ̀ lónìí rárá àmọ́ kí n tó kí àyà kan náà tí mo fẹ́ ké mo kí alájà pọ̀rọ̀fì Àkànní ọlọ́run wà gọ́dẹ̀ mo kí yín púpọ̀ báwa náà bá ṣe ń bẹ̀ mọ́ báláyé ó ti máa ṣe náà nì básìkò tiwa náà bá tó báláyé ó ti máa ṣe náà nì ń gbé àwọn náà bá dágbére fáyé ọ̀hún fáyé ó dìgbà ọ̀run àgò báláyé ó ti máa ṣe lọ náà nì. mo kí gbogbo àwọn jàmáà púpọ̀. ìrántí òkú ó ṣe pàtàkì púpọ̀ fókù tó bá lọ́mọ láyé tó sì láwọn tí ń fẹ́ràn ẹ̀. ìmọ̀ ṣàdúrà fókù irú ìtẹ́ ṣe fún sáwọ́là lónìí pé ọdún kan pé tó kúrò láyé ọdún akúpọ̀ fókù. bọ́lá ń bá ní kókò ó fi ẹ̀yìn dáadáa lẹ̀ fáwọn tó jẹ́ èèyàn gidi. ìwọ nìkan lọmọ kò tí sáwọ́là wà báyìí gbogbo wa tá ń bẹ láyé yìí a mọ̀ pé sáwọ́là kú ni. bí n bá ń ṣe ń bẹ lọ́wọ́ ọ̀kẹ́ ọlọ́run bá wa ṣàlékún ọ̀kẹ́ náà. àmín. bàbá wa rí bẹ́ẹ̀. kìbáyà tó ń lọ wáyé. kìbáyà. وعادة الله في المدينة تكنينا كاد العهد فلا والله ما تركوه قولا وفعلا وتلكينا وتجينا على مقالتنا يا ربنا قفينا فكان ذاك ورد الله حاسدنا بجيسة لم ينال تقديره فينا فما رسول جبار السماء قرأت كتابه وأسعت سرا لأغوي بليتي ولسومراي بلاي لا يقاس بي بلاؤه وآفات تدل على شقاء ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó ẹ jáwa náà wọn ra ọkàn wa ń ṣèwò ẹni ọ jáde nínú ilé táwọn ọmọ rẹ̀ ní ọ dẹbọ kọ́nà tí ìjọ táwọn ọmọ rẹ̀ ò ní rẹ́ni ṣe ní ọ dẹbọ mọ́ báwọn ọmọ ti sáwúrà náà ò ti rí bàbá wọn ṣe lọ́dọ̀ dẹbọ mọ́ yìí ẹ rí i pé iná àti sáwùlà ti dilẹ̀ lẹ́yìn asosu jẹ báyìí. nígbà kan lòun náà ń bẹ láàrin yín báyìí. sáwùlà kú láàrin yín ayé náà láyé ń jẹ́ báwọn kan ti kú òtáyé ń jẹ́ ayé. àwa náà ń bọ̀ wá kú òǹjọ́ kàtá yóò sì máa jáyé lọ. ìmáa kú láyé ẹnì kọ̀ọ̀kan wa wá sí ní wá ń já Si ìmọ̀ lo ẹnìkọ̀ọ̀kan wa láàrin ara wa láì sọ fúnra wa pé ń lọ lọ́làwọ̀ ẹ̀ ní rí mi mọ́ wá sí ní jásí. ìmọ̀ ju gbogbo ń ta nílẹ̀ mọ́tò mélòó lálàájì kìíní ní mọ́tò mélòó ń ṣíàmọ̀nù ní mọ́tò mélòó ń tírẹ́ṣọ̀rà ní mọ́tò kan tún bẹ nísìnyí tí tírẹ́ṣọ̀rà ṣẹ̀ṣẹ̀ rà ẹ̀ nine point ẹni ọ̀rọ̀ ra wa wọ́ mọ́ mọ́ àwọn tó ní bọ̀ wá lóúnjọ tí ọba sí láyé mọ́. fàmálì. mà wá gbé àlìmáwò tù bá bó ibi oyè bí tá a wà nù. àlìmáwò tù bá bó wàkúlù náà sì dàkìlù. ẹ eh, tàbí ní ẹlẹ́sẹ̀. ìyá lè tẹ̀sùrì àbàdà ti máa dá. àná lọ àwọn bá lórí àwọn yẹn bá náà lọ gbà nígbà tí wọn kà wá lọ́wọ́ kà wá lẹ́sẹ̀ òjá màpá wọn kà kú lánàá. dọ́kàlà wà lórí kúta ma ìtọ́jẹ́ gbogbo eléyìí máa ń ṣe rìndọ̀ rìndọ̀ bìrìbìrì báyìí bí ọba nípò ni ẹnìkan ní mọ̀ pé kú àwọn ẹbí ẹ̀ àtàwọn ọ̀rẹ́ òní gan ta wà àwọn kan tí wọ́n ń kú títí tí lè fi àmọ́gbà tí ọba kà wá lọ́wọ́ kà wá lẹ́sẹ̀ àní mà àlìmọ́tù. àlìmọ́tù bá bọ̀ wà kúrò náà sí dàkílù yá lẹ́yìn tẹ̀sùrì àbàdàlìmọ́tì má dá. yá. ليت شعري بعد الموت مدى ẹ̀yin ọ̀gá ẹ̀yin ọ̀gá ẹ̀fìkú síwá àti múra yín tó báyìí náà bá kú ò ẹnìkan tó bọ́ bẹ̀ ayé ò máa yìí lọ ní kò ní dínkù. àlìmọ́ tù bá bọ̀ ẹ̀yin olówó ẹsẹ̀ láti múra ara yín gbogbo yìí náà bá sí bẹ̀ mọ́ àwọn kan wọ́n mọ lówó lọ. àlìmọ́ òtúbà bọ̀ ẹ̀yin ọ̀la alájì gòbìnrin jẹ́bà alájì wa kapitalaṣẹ alájì abbas gbogbo wa bẹ́ẹ̀ yẹn àfa hmm. àfa ni àlìmọ́ òtù ikú entrance kan géètì ni ibi tá a gbà wọlé. wàkúlù náà sì dàkìlú. kó lóògùn kójú àrùn ni lọ wọn pa ọ wọn bá pa ọ. wàkúlù náà sì dàkìlú. kìtì ó tún tayọ bọ́dẹ̀ iye olóró ibi ògùn wọn owó kù náà ni. wàkúlù náà sì dàkìlú. kọ́ ọ má gba ògùn lọ́wọ́ èèyàn lórí ẹ̀lẹ́ mọ́ máa bá ìjì tí máa róòlù lórí lẹ́lẹ̀ ni eruku ni òun là ń pè ní ìjì òun àtàjà ni wọ́n jọ máa ṣiṣẹ́ máa lọ gbóògùn nínú igi òòkù náà ni. àlìmọ́ tù bá bó. ọ̀sọ́gbọ́n tó lè dá láyé. wọ́n náà sì dàbílù yá laita shu'ri ba'da limauti madda. بيت شعري بعد الموت مدى Sáwọ́lá ọ̀dọ̀ ìyàwó lẹ̀. Báwo ni o ti dàtú ẹ náà lẹ́yìn ọkàn? Allah. Ẹ̀yin tẹ́ mọ̀ yẹn pa ẹ múra sí ọlọ́run ọ̀nà yìí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ mọ̀ yẹn júwe pé oh, yóò wá yín nírọ̀lẹ́ yìí níbi ẹ ti ba náà ni bá a bá ń ṣàdúrà kọ́ lọ́kọ́ gbàṣẹ ìbúlọ́wọ́ èèyàn à ń kọ́ lẹ́ni ẹ̀jẹ̀ ah, ọkú bá ti ká ọ mọ́ ọ̀rọ̀ ti bùṣe ọlọ́run mo túbọ̀ ò sí mọ́ hmm. ká tó kú ọlọ́run wo retí ká túbọ̀ ká lè jẹ́ ní ìrà padà bá a bá ti kú àbùṣebùṣe dandan sì ni kú. àlìmọ́ tù bá bò eh. wàkúrú náà sì dàkìlú. bá a fà ti wínú. ìyá. بيت شعري بعد لموت مدار يا ليت شعري بعد لموت مدار àlìmọ́tò bá bọ́ ikú ọ̀nà gbogbo wa ní àgbàbẹ̀ wọlé àwọn olówó ẹgbàbẹ̀ wọlé Abíọ́lá dà ó ti lówó tó international man ebi tí ì náà lẹ fún un ẹ̀yin tẹ́ ẹ sẹ́kù sokoleti bẹ́lẹ̀ fẹ́ yìí náà. alimọ́tò bá bò wà kúrò náà sí dàkìlú. yá lẹ́yìn tẹ̀síwìrì àbàdà limọ́tì máa dá. àwọn tó lágbára tó lágbára láyé ikú náà ní gbẹ̀yìn wọn ọ̀lẹ ikú náà ní ọgbẹ̀yìn ẹni tí ń bọ̀ tilẹ̀ rọ ikú ní ọgbẹ̀yìn ẹni tí ń lọ tá a mọ̀ pé ń lọ ikú náà ni ó gbẹ̀yìn ẹ̀ àwọn apá àṣẹ ikú náà ni ó gbẹ̀yìn wọn ẹ lọ àṣẹ ikú náà ni ó gbẹ̀yìn wọn ẹni tí ń bọ̀ tí kálukú ń káwó òkè ikú ni ó gbẹ̀yìn ẹ̀. àlìmọ́tò bá bọ́ ẹni tí ń bọ̀ tá a ń dọ̀ bálẹ̀ àwọn ọba nu àwọn náà ń kú ni bí wọn bá máa kú akí olú òsèdè ni òyì. ebe nìkan ní bẹ nínú ọba àná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká kí olú tó dé. bákì olú náà bá tún lọ ẹni tí ó gbà ti dún kìkì sẹ. àlìmọ́ tù bá ọba agége yìí òun ká ọba kan ti jẹ́ kó wọn tó débẹ̀ ẹni tí ó jẹ lẹ́yìn tiẹ̀ náà ń bẹ lọ́nkọ́ sàárẹ̀. wà á kó náà sí dàkìlú. bá a ti wá lu ayé nu. ìyá ليت شعري بعد الموت مدار يا ليت شعري بعد الموت مدار ẹ̀yin tẹ́ torí ayé tẹ́ wá gbára kágbára sáyé kàyí náà ayé tó fún ẹjọ́ wọn láǹtakùn lọ gbogbo ẹgbẹ́ lẹ wọ̀ tán torí wọn bàbà àpáyín kí ẹ má bàa rí kú ọ̀nà wọlé fẹ́ gbà agílí lawọ tẹ́ ẹ̀ fi ń pọ̀fọ̀ sínú ẹ̀ ẹ bá má pa agilinji ẹ̀ ráwọ̀ ẹ̀ lò agilinji aláwọ̀ ti lọ kátúrà gbé ọ̀tọ̀ làwọ̀ ẹ̀ ọ̀sọ́gbọ́tò rẹ̀ dá òkú láyé àlìmọ́tò bá bò. bó bá ọmọ serere ọgbẹ́nu ọ̀nà yìí wọlé. wàkúrú náà sì dàgbìlú. bó bá ọmọ sàbúrú bá bò ọgbẹ́nu ọ̀nà yìí wọlé. àlìmọ́tò bá bò. bó bá ọ̀ràn yàn lọ́wọ́ ọgbẹ́nu ọ̀nà yìí wọlé. àlìmọ́tò bá bò. ọ̀bùn. bụ wo dájú èèyàn. ọ̀gbẹ́nu ọ̀nà kú ìwọlé. ẹni máa tù bá bó. bọ́bá wo pàṣẹ rẹ ọ̀gbẹ́nu ọ̀nà ìwọlé kóró. ẹni máa tù bá wo pàṣẹ bú ọ̀nà ọ dìgbàdìgbàdìgbà yìí ẹni tí gùn. ibi ọba rẹ̀ máa dájú dé eyín góòlù tí ń bẹ lẹ́nu tẹ̀yẹ̀ darí mọ́kà ọba yìí pé wọ́n góòlù ló ṣe ọba rẹ̀ burú wọ́n sin ọba yìí lómi yóò sì fa eyín òun tó láti bọ́ ọba ní àà kàṣálí àbẹ́rí ẹ̀yìn. alìmọ́ òtù bá ibi adájú dé. wàkúrú mẹ́sì dàkìlú. ìyá rẹ̀ tẹ̀sán ìrìn àbá àdàlẹ́ máa máa. Ibo là ń lọ lọ́wọ́. Yálẹ̀ ìtàṣọ́rẹ́ ìyàbá àdàlì máa ti máa dá. Àṣẹ yálẹ̀ ìtàṣọ́rẹ́ ìyàbá àdàlì máa ti máa dárú. Yálẹ̀ ìtàṣọ́rẹ́ ìyàbá àdàlì máa ti máa dá. Àfọ́bìnrin ni. Yálẹ̀ ìtàṣọ́rẹ́ ìyàbá àdàlì máa ti máa dárú. Oh, oh. Hmm. Ọlọ́run gbogbo ẹni tó bá gbọ́ ọ̀hún mi bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí ẹ̀dàkùn torí ọlọ́run bimba bimba àdúrà tí wọ́n fẹ́ ṣe ẹsẹ̀ ámì kọ́rọ̀ wọ́n sàrò sáwùlà ọlọ́run mọ́sà kẹ́ sáwùlà. àmín. ẹ̀rí. kálukú ti jẹ̀dẹ̀ ẹ̀sìn tẹ́ sọ páànù lẹ̀ ó bù sẹ́nu báyìí ẹnìkọ̀ọ̀kan náà ò ti rínu ẹsẹ̀ wá àti fọra yín lára páànù tẹ́ fi jẹ̀dẹ̀ ẹ̀sìn tán sọ jẹ̀dẹ̀ ẹ̀sìn tán sọ páànù lẹ̀ àbọ̀ arúgbó náà nu kòtò ń jọ kan ayé ó sì máa jáyé lọ. alimọ̀ òtún báà bọ̀. àlìmọ́tù bá bọ̀. àlìmọ́tù bá bọ̀. àfa ikú yìí ọ̀nà níṣẹ́. wàkúlù náà sì dàkìlù. gbogbo ntọ́lọ́wọ́n bá dá yányán olówó ọlọ́lá àfa ọmọ akéwú ológun ológun ògbójúlógun sọmọ àjẹǹkò àtàjẹ àtòso ọlọ́ọ̀ni kò sí ìtìmọ̀bùn ẹ kú náà níṣẹ́. àlìmọ́tù bá bọ̀.

wọn ò sì rí fún yúgọ̀tì bóyá wọ́tàmẹ́lọ̀ àti wọ́tàmẹ́lọ̀ ni yóò pa òun àti. torí nàìjíríà ọ̀jẹ́ nìkan lọ free òun bọ́nú ẹ̀ nígbà tí ń ṣèjọba rẹ̀ omi tí òun wọn ni wọ́n gbé lọ́wọ́ ni mo ní àkọ́rọ́ kù. sẹ́yìn náà ni karramallahu wajhahu nígbà tí ń bẹ láyé níjọ́ tí ìdá rẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ báyìí a ní kò sí kù òun yọ náà kò sì sí kù ẹ̀ yọ náà lóòótọ́ níjọ́ tí àlẹ́ òkú ò láyé kò sí dà lọ́wọ́ ẹ̀ ni mo lè pa. fílì jùbú ni àárò wọ́bìnrin ìkìdára mi máa kírun máa tó. pàlùmọ́rì òbìnrin jùbú ni. pàlùmọ́rì òbìnrin jùbú ni láyà ń dùn mí nálẹ́ kọ́ dárí. pàlùmọ́rì òbìnrin. bàbá bí àwọn ọmọ sáwọ́là wọ́n ti máa ti ń jẹ́ bàbá lẹ́nu ìgbà tí bàbá wọn kú. wọ́n yí ọ remembrance wọ́n ṣe wọ́n ti mọ èyí tí jẹ́ bàbá lẹ́nu ìgbà tí sáwọ́là ò sí láyé mọ́ bí wọ́n ti yọ̀ sí bàbá wọn sàkán sáwọ́là bàbá wọn yọ̀ sí bàbá. ẹ̀yin náà ṣe wá sí múra yẹn ń jẹ́ jókòó lẹ́fọ́ ọdún bọ̀ ọdún àwọn ọmọ ìrìn rẹ̀ tá a bá rìn ọ̀rọ̀ rẹ̀ tá a bá sọ iṣẹ́ rẹ̀ tá a bá ṣe àníyàn rẹ̀ tá a bá lò sẹ́ni kejì wa làwọn ọmọ wọn mọ̀ wá jẹ. àkànbẹ wọn ṣe rí lára sáwùlà wọn ò lè gbàgbé àwọn ọmọ ẹ̀ kódà omi ń bẹ́ẹ̀ náà wọn ti sáwùlà ṣe lóore kò lówó kò nìkan a máa ń fọ wọn ẹnu sàdúrà fáwọn ọmọ ẹ̀kú tó àwọn ọmọ ọ̀gá nì ọlọ́pàá tàbí wọn tó wúkọ́ nígbà tí ò lówó. kò sì rántí sáwùlà mọ́ nìyí ẹ̀yẹ bíi lọ́wọ́lá ọ̀dọ̀ wọn yìí gbogbo tí lọ́wọ́lá bá fi ilẹ̀ yìí inú tó fi ilẹ̀ làwọn ọmọ ilé gangan wọn ni gbàgbé gbogbo wọn lá àwọn náà da horo ẹ tọ́jú àwọn ọmọ sọ́wọ́lá ẹ dákun torí ọlọ́run. àlìmọ́tù bá bọ́ àlìmọ́tù bá bọ́ wàkúrú náà sì dàkìlú. àdókòtò wúyẹ̀ sàn yìí làwọn ń ṣe yìí dókítà tí ó wòyàn sàn tọ́wọ́ wòyàn sàn tán yóò tún sinwọ́ nínú ọ́fíìsì ẹ̀ yóò sinwọ́ yóò nù pẹ̀lú white handkerchief báà nígbà táwọn afọ́pẹ́ kí wọ́n pa dókítà wọ́n ní cancer. àlìmọ́ tù bá bò. ẹ̀rí bọ́lá tó mi. wàkúrú náà sì dàkìlú. ẹ̀wọ̀n kúrú bàbá tí ń wo wèrè. ọlọ́run ló máa yẹ wèrè tó ti wò sán. ìjọba bá fàyè wèrè lọ pa á wèrè sì lè pẹ́ni títí wọ́n wo wèrè alimọ́tù bá bọ̀. ẹ̀rọ náà kú ẹ̀. wàkúrú nẹ́ẹ̀sì dàkìlú rí. ẹ̀rọ àwọn sọ́jà bà mí akapẹ̀lẹ̀ láṣẹ tó jòkó yìí. ọ́dìlé ọ́dìlé. òun náà ni ọ̀pá ọ̀gá ti ń ṣe ọ́dìlé fún. básìkò bá ti tó àwọn ọya ẹgbẹ̀mí ẹ̀ káwa náà jayé òun ló sì mọ gbogbo bí ọ̀gá àwọn òrìṣìnú lé òun náà ni yóò fún bọ́n yóò sì sígínà alọ́ ọparí ẹ̀rọ ojú àwọn kan tó ní alájọ ti lé ni gbogbo nǹkan kí nǹkan wọ́n ti pààyàn wọ́n gbogbo ẹ̀ wọ́n ṣe. ẹ̀rù kú ọ̀bà wọn báwọn yóò sinmi la ẹ̀mí ọba ti yákọ́yá. èèyàn ti ń lọ báyìí rí tí wọ́n ti yìn ń bá pa lójú ogun tó kò sí nǹkan kan. gbogbo ẹ̀yin ọ̀gá tẹ láwọn ti ń sọ yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa bọ̀ tẹ láwọn ti ń sọ yín. ẹ máa fura ọ̀dọ̀ wọn ni kù yín wà. àlè máa tún bá a. ìdágúrè náà ọ̀gá ti ń bọ̀ kí lè rán máa wo ọmọọṣẹ́ rẹ dáadáa máa fura máa wojú wọn gbogbo àbá lọ káàbí á àbàbí àkàrẹ ọwọ́ awọ ẹ̀yìn wò pé lẹ́ẹ̀gbọ́ ìwọ́n ni a máa wò o. àlìmọ́ tó bò wàkúrú sí dàkìlú. ọlọ́run wà ìwọ tiẹ̀ ti ṣe nǹkan fún ara rẹ̀ o ti ṣògùn fún ara rẹ̀ ọlọ́run wà ọlọ́run wà lọ́sẹ̀ bọ̀ ẹ̀wí. sórí gbogbo tú àní wọ́n pa ọ́ àbí kọ́ lóun ṣèfù rẹ lókun. àlìmọ́ tùbá bọ́ wọn bẹ̀rù ẹnìkan láyé ẹ̀rù ẹ̀dá tàjọ́ ń jẹ tàjọ́ mu wọ̀nyí ní bàmí lẹ́rù àwọn gan ni wọn èèyàn ní ọ̀dọ́ àjù àwọn ni àwọn túà túà yìí àwọn náà wọ́n pariwo ẹ̀ túà òkà ń bẹ lọ́wọ́ ẹlòmí ọlọ́run sànú èèyàn tíwà àkànní ya múra ọ̀wọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bọ kí alukurani lójoojúmọ́ lọ́wọ́ àwọn àfa odò wọn ni wọ́n bọ kí kurani àwọn tíwà yìí dàpọ̀ kí wọ́n ti rẹ́rìí sí ọ̀nì la ilaha illallah ní ti bẹ́ẹ̀ nínú wọn kọ̀sẹ́ ni ọmọ yóò kọ̀ rí orú wọn ọlọ́run wà àkànní abdulrafi ìwọ lọ bẹ́ẹ̀ báyìí bẹ́ẹ̀ bá wù ọ̀tọ̀ bá kọjá tán ọyẹ kéèyàn wá mẹ́rin pé ó oh, ó oh, ọkùnrin yìí o bó ti ṣe tú à ayé ọmọ anabi adama tá a rí nu wa ẹni tí yóò sì máa fún yín ah, ọ̀gá ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ omi yìí dẹ̀ da mọ́sáré lọ́ra wa wọ́n pàlú ẹnu inú wọn ò dùn amadabi pé wáàsí mi lè ní kó lè ní ti ń ṣẹlẹ̀ láyé là ń wí ẹni ó súnmọ́ ẹ wo usni muba ẹ wo mubara ẹ usni mubaraku president Egypt. ẹni tí ń bẹ ń bẹ̀ kí mubaraku tó débẹ̀ ọ́ọ́dìlì ẹ̀ náà ẹni tí ọmọ ti ń lọ ti ń bọ̀ òun náà ọjẹ́rù ọjẹ́rù pòtẹ́ẹ̀n ń agbàgbénu ọdọọdún kan nígbà táwọn ń bọ ẹnìkan níbo lẹ́nu aláàjì bo ni wá sí lónìí ah mo ní ṣe à ń lọ bí ni ó ní ebe ẹsẹ̀ gẹ́njọ́ ni mo ní ọdọọdún kan ó ní ah ó ti ọdọọdún kan tó kúrú mo ní ah ẹ dákun ẹ wáyé nísìnyí méjì nísìnyí ọdọọdún yìí káwa náà ọ kí ìrìnwó lọ́mọ ìlọ́wọ́ tí kò kà ọmọ sí sẹ́bò tí ń ṣe ìdá lọ́mọ ṣe níbi àlọ́ orí nǹkan mọ́ bí foundation ò ní foundation pé kò ní kọsẹ̀ ṣé lọ́mọ ṣe tí kò ipa ọ́ níbi àlọ́ ojú nǹkan sínú mọ́tò onímọ́tò pé tọ́ba fi lè jókòó ìdí rí ó jẹra ni bàbá ti sọ bẹ́ẹ̀ látòkè lọ́hùn ṣé iná lọ́mọ ṣe tí kò fi ka ọmọ ṣé bí ẹ̀gàn ibi à ń dìtẹ̀ ibi à ń dibilágbájọ́ òṣèkú ibi à ń dibilágbájọ́ òṣètẹ̀ máa bá ń sọ ọlọ́wọ̀n ní dá ọlọ́wọ́ dúró ibẹ̀ náà ní kú ọ̀kà ọmọ. àlìmọ́ tó bá bù. gbogbo wọn náà lájọ kú. wàkúrú náà sì dá àfihàn rú. àwọn àfa ńlá ńlá tó ayé kọ́lọ́ wo wò pé ah, ah, iṣẹ́ mi lẹ̀ ń jẹ ìní pa ebi ni wọn ni bàbá alágége wà. ebi ni wọn ni bàbá wa alájẹgbà wà. tòun ti dẹ́ àwàlẹ̀ súkẹ́súkẹ́ a kì wọ́n bọ̀lẹ̀ ilẹ̀ pàjùdé ọ̀pànùmọ́. àlìmọ́ tùbọ́. مغرقون وكل الناس داخلون ilé ìbá ṣe pẹ́ dàgọ̀ ọbẹ̀ tó oògùn àìkú fún yàn wọ́n wá láfi kí wọ́n rí eyín ọ̀kan kó òkú ẹ̀wọ̀dẹ̀ oògùn àìkú eyín ọ̀kan kó òkú ni wọ́n wá fi ṣe tá a lè eyín tí wọ́n fi ṣe òkú ṣé ń bẹ láyé ni wọ́n ní ó ti kú. Ah, wọ́n fẹ́ fi eyín ọ̀kan kẹ́ ṣùgbọ́n ìkú fún wọn orí bó ti kú pẹ́. àlèmọ́ tùbọ̀ bù wàkúrú náà sì dá àkìlú. kàbìnà lọ́sẹ̀ yá lè tẹ̀sí ìrìyà bàdà lè ti má dàrú. yá lè tẹ̀sí ìrìyà bàdà lè má ti má dàrú ṣẹ́rí àbádàlì má ti má dárú. Ah, àfààní yá lẹ́yìntà ṣe ọ̀rẹ́ yà. yá lẹ́yìntà ọwọ́ akíbo sí òní yá lẹ́yìntà ọmọ ṣe o ṣẹ́rí yà. òní mi tún mọ ọkọ yìí bàdàlì má ti má dárú bàbá kú tá. ń gbọ́dọ̀ bọ́ wa njọ ti ju sáwùlà kòtò nísìnyí tẹ́tí di tẹ́tí bu pẹ̀lẹ́ ẹni kò sẹ́ni ọlọ́yàánú yín pé jẹ́ ń wo bí sáwùlà ti wà kọ́ lọ́ọ́ sí wò ẹnìkan ò lè kébó ti wà ní ẹnu ká máa tọrọ fún un pé ọlọ́run kó yáàfin sáúlà àmín kọ́lọ́run kó forí jì sáúlà àmín ọ̀sán tí òkú tí ò ní bẹ́sẹ̀ kú ọ̀sán tí òkú tí ò ní bá sì ṣe kú kọsẹni tí ó tí ò ní ṣe kankan tọ́lọ́ wọn bínú sí. kọ́lọ̀ ń wọlá yìí kọ́ yá fi sáwùlà. àmín. bá bún ẹ̀yọ̀ kẹtí lò nánu. àlìmáwò bá bún. ẹ̀wùrà yìí wọ́n kúrò náà sì dáa شعري بعد الموت مدى àfààní yá lẹ́yìn tó sún ìrìyà ọmọ sí orin mi بعد الموت مدى o bàbá kúta ńgbọ́lá kankun sí Allah iná ń bẹ àlìjáná ń bẹ èwo náà wà kankun sí ìwọ ya ìwọ náà wo mítìnì tó wà nílẹ̀ mọ́ wo mítìnì tó ṣe nílẹ̀ mọ́ ẹ̀wẹ̀ ni ẹ̀pín ẹ̀wẹ̀ ibi ẹ̀pín sí ẹ̀pín yẹn jẹ́ tán ẹ̀sọ́ dẹran àgbò ẹ sì jẹ ẹlòmíì tán lérí òró la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam ẹ sì gbàgbé ọlọ́run tó dá yín ẹlòmíì bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀dì lọ́sibítù nísìnyí wọ́n ti pín tán lé àádọ́gídà wa ń bá wọn òrí ń ṣe àwọn ìyá náà ń sọ̀rọ̀ lé pé ah, ah, ẹni táwọn ti pín ẹ máa pín ìṣó ikú ń bọ̀ wá pín ẹ̀yin náà. àlìmọ́tò bá bù. ẹ̀yin sọ wọ́n ẹ bàbá kú mọ́ ẹlẹgbẹ́ sọ ẹ máa tara yín eléyìí yín mú sódà ti kú. ẹ bó ti kú àwọn ọba kan tó ń bẹ àwọn tó ń fi ìyà jẹra wọn àwọn ọba ìlú kan nù ọmọ àdàmọ̀ tiẹ̀ ń bèrè kí ọlọ́run ó ṣe bọ́ba bá kú àfi kí wọ́n yọ ọkàn èyí tó kú fún èyí tí ó àwọn tó sọ ọba di kòlòfó kí wọ́n tó sìn wọ́n yọ kàn wọ́n yọ gbogbo ẹ̀ náà torí ayé kàn yìí náà bí sáwọ́sà ti wá ní gbogbo ẹ̀ láyé yìí náà ipò ń bẹ ká máa bọ̀ kí ni ọmọ ọ̀rọ̀ ń bẹ ká máa lọ ká máa kó yẹn lọ ń bẹ tòun ti bẹ́ẹ̀ ńlọ́dọọdún kan yẹn gbàgbé ẹ̀ àlìmọ́ tùbọ̀ bù. ikú wa àjọkú. wàkúrò náà sì dàgìlú. gbogbo yẹn ló sì gbọgbó náà wọlé. ìyá tẹ̀súrì àbádàlì má ti má dá. àwọn sọ bá bá kún bọ̀ lánàá. yẹ́lẹ̀ tẹ̀súrì àbádàlì má ti má dá. bàbá kú ìbọ̀lá kankan sí rí ìyàlá kankan sí ni àbí ìkẹ́ ìnira lákankan sí ni àbí dẹ́ra nítorí kọ́ máa bàyàn lẹ́rù lẹ́yìn ikú ni ikú gan ọ̀yẹ́ kọ́ bà wá lẹ́rù mọ́ níbo lákankan sí ni. Eh mùsùlùmí ni wọ́n pè ọ́ o sì lọ mọ́kà wọ́n yẹ òun wo ló ń kí láyé mélòó ló kí mbẹ̀ bọ́ ọba kásùbà òfin yókù lẹ̀ fún wa ọlọ́run náà sì ní sùúrù ẹni ó tún ní sùúrù tó ọlọ́run láyé nu tọ́lọ́run dá ilẹ̀ ẹlẹ̀ ni ilẹ̀ ẹlẹ̀ òun ló ní sùúrù bọ́lọ́run ti ní sùúrù ẹ tutọ́ sí yóò sì gbà yóò gbèmí ẹ kàrin mọ́ yóò sì gbà yóò gbèmí yóò máa sọ fẹ́ dàgé gbogbo wọn bá ti wù ọ́ máa ṣe ọ̀ nù mí jọ kan. alimọ̀ tù bá bù. bó ti tẹ́ lọ pẹrẹsẹ yìí àwọn èèyàn ń bẹ nú ẹ̀ àmọ́ àbá wọn gbé ọ̀já mọ́ bàbà tí wọ́n kó wọn bẹ̀ àwọn ń bẹ nú ẹ̀ báyìí hmm. wọ́n bọ̀ wá tẹ àwa náà tí wọ́n máa tẹ àbó ti wù ọ́ bá ti wù ọ́ máa ṣe ẹ̀yin tẹ kọ́lé tó ṣe pé inú yàrá yín ni ó júwe pé ẹ bọ́ bàtà kẹ́ẹ̀ tó wọlé ìwọ ẹbí mi èèyàn gbọ́dọ̀ wọ bàtà wọrú bí ajé kú kalẹ̀. ẹsẹ̀ mẹ́fà náà ló ní ẹsẹ̀ mẹ́fà péré náà ló nídìí ogún rẹ láyé ẹsẹ̀ mẹ́fà six feet. ogún gbogbo wa láyé gbogbo mọ́tò nǹkan kan pàǹgolo tá à ń kó kí wọ̀nyí àwọn ẹyẹ lẹ́ni lónìí kí ló ogún rẹ láyé wáàsí tó o mú àdọ́dún kan lónìí ẹgbẹ̀rún aṣọ tó o ní ẹgbẹ̀rún báńgúùsì ẹgbẹ̀rún séènì ẹgbẹ̀rún bàtà láti Italy ẹ̀ ń gbogbo ẹ̀ ọ̀kan fi ń ṣe fàájì lọ́wọ́ ni property tiẹ̀ láyé six feet ẹsẹ̀ mẹ́fà péré bàbá ti jù ọ́ bẹ̀ ọ parí nánu bọ́lá ọba tó jẹ́ ọkẹ́kùn sọ́wọ́ àwọn tó fẹ́ lu orí tútù ẹsẹ̀ tútù tí wọ́n gé gbogbo ẹ̀ tán láàbọ̀ ọwọ́ òsì òkú eyín òkè òkú tọ́ ẹsẹ̀ kú ah Nàìjíríà. àmọ́ kankan nàìjíríà àgán yìí tún gba láńsẹ̀nsì pé wọ́n ń ta nǹkan èèyàn ẹ̀wẹ̀ orílẹ̀-èdè ọlọ́run àmọ́ sí ayé wà ẹ̀yin ọmọ nàìjíríà àṣì ayé wà orílẹ̀-èdè láṣì àṣì orílẹ̀-èdè wọ̀ ni ọlọ́njẹ́ ọ̀dà fọ́gà tí ń kọ́ńtró èkó lọ́wọ́ nísìn òun náà ni Fasola. lẹ́yìn gọ́vnà lọ́rin Fasola ló tún kàn níbi ká ṣe dáadáa ká má lẹ́yìn gómìnà lọrin Fáṣọlá yìí ló tún kàn ẹ rí àmì ń sépèlè nísìn ẹ padà ṣàdúrà. Nàìjíríà burú dé kò pé ìjọba tọrọ ọlọmọyàn fún Nàìjíríà ìjọba tó le lọ́ràn wá ìjọba tó le ńlọ́ràn wá ọmọ onídàáfó mọ̀ pé gáréèjì àwọn ní táwọn ti lóòdù ó sì dúró lójú ọ̀nà yìí sì ń gbèrò wọ́n wá ń ṣe pin oníwọlé jọ yànnà kwájà yànnà kwájà tó bá yà á yà lẹ́yìn mi. sẹ́ńgbé lórí ibú ọmọ ọwọ́ adákàlùkù dúró ṣé bí ọgbọ̀n lẹ́yìn lọ́hùn ni wọ́n ń já èrò yìí sì ń gbèrò pẹ̀lú síngílẹ̀tì ló tún wá wọ̀ yarí ni tí wọ́n ń bẹ létí ẹ̀rọ máa dánú ọmọ láì sóbìnrin bọ́lọ̀ ń bá wá fún wa ń jọba tí ń pẹ́ ni ẹ bá ti rí ọkùnrin tó bá ti lo yẹtí ẹ̀rẹ́ etí ọ̀hún yányán ẹ̀ sọ́nù àmọ́ àgbẹ̀ o irú ìjọba wo ni ntòsí yẹ wá a lọ kútọnu lọ ṣe wá sí àwa tó mọ́tò tẹ̀léra wa lẹ́yìn. nígbà mo dé kútọnu gbogbo ọ̀tá lọ láti lé àwọn wá ń wò pé ọ̀nà yìí ṣe ọtúnọ̀tì ni èyí dáàbò fi lọ ráńdà bá ọdún lábá gba ọ̀nà tí ò yẹ ká gbà wọn lọ́pàá wọn ti ṣe pé àwọn òdúró nígbà táwọn ọlọ́pàá ti wá ní ìyànjú alójú mi twenty naira àwọn aṣáà ń ọba kúrọ̀sì àwọn ọba náà ọdún ọmọ ọlọ́pàá wa wọ mọ́tò ní o nàìjíríà ẹ yóò polisi àwọn tó ní ẹ̀yìn wèrè ni. ayé máa tù kí n lọkọ̀ pé àmọ́tí ah, ẹ̀rí yóò wà lónìí òun ọwọ́ dà ẹ tó ẹnu ra ayé sára ayé ládàá òun jẹ́ ayé lọ ní àrùn àtàwọn ọmọ obìnrin ìlú náà lẹ́dí ẹ ń lọ àti lórí ni ẹ lọ rí àwọn tá a dìbò bá wọn ti rí àwọn mọ lónìí lónìí ní ẹ̀rọ yìí ti sá. àlìmọ́ tó bá tó. àwọn tá a jọ gbélé ojú wa sì ń dẹ́rù bara wa bí ìyá ìdí ojú sì ń dẹ́rù bara kọ̀ wá sọ̀rọ̀ ẹ àwa ah, lè fọmọ sọ́ra wa mọ́ nígbà bá nàìjíríà lè tó yòwó àgbà sì tòkó tó wọ́n wọ́n sẹ̀ ń gbọ́ àwọn sẹ̀ ń gbọ́ wọ́n sẹ̀ ń gbọ́. wà á ilẹ̀ àhàkẹ́lẹ́lá. àlìmọ́ tùbọ̀ bọ́. àwọn tá a kú ọlọ́run ti mọ̀ wá wọ́n tó kú kú òsì ọlọ́run ti mọ̀ wọ́n. àwọn akẹ́bẹ́sẹ̀ bá dùn wọ́n lásán àtìyàwó àtọmọ ọlọ́dún Amẹ́ríkà àwọn akẹ́bẹ́sẹ̀ bá dùn yàrá yìí ó àbí apc gbogbo ìgbòho wọn ò dúró bàbá wọn rọ kọlọsínà èsì wọn gbogbogbò lẹ́yìn ẹsẹ òní ẹsẹ. òun ló sì gbé pléètì ṣáájú pé ọlọ́run àfi tí bàbá bá wọlé máa ṣẹlẹ̀ kejì ìyá ń jẹ bábẹ́ ìyá ń jẹ ìyá ẹ̀ lé. mo là wá lọ sórílẹ̀ náà ni. àlìmọ́ tún bọ́ bọ́. gbogbo ìyóhùn bá wá ní ẹ̀mọ́ wa rántí ikú wàkúrú nẹ́ẹ̀sì dàkìlúrú. sáwọn làlọ́ ọ̀tún láyé. olè èsì láyé ọ̀nà ọ̀làjú ọ̀rẹ́yìn sáwọn àpàṣẹ sáwọn àgbà ilẹ̀ ńlọ sáwọn àgbà ẹlòmíín sì lọ lálẹ́ pàtó ọ̀nà yìí. ilé ìtẹ̀síọ́rì àbádàlì máa ti máa dá. àfa ló mọ̀ sí o. yá ilé ìtẹ̀síọ́rì àbádàlì máa ti máa dá. eré tó o ní o ná fún ara rẹ ju mẹ́lẹ́ wọ̀ lẹ́nu ẹ̀wà èyí tó o bá ná lówó tiẹ̀ aṣọ tó o wọ̀ sọ́run yìí ní tiẹ̀ èyí tó o kó gbọ́dọ̀ mbani òdélé owó rẹ ti bẹ báńkì gbọ́dọ̀ mbani wọ̀ lọ́ọ̀ na ilẹ̀ rẹ tọ̀ ọ̀rà sọ́nà gbọ́dọ̀ mbani wọ̀ lọ́ọ̀ ilé tọ̀ ọ̀rẹ́ ti wù yàrá tiẹ̀ nù gbogbo tó o ní gbọ́dọ̀ mbani òdélé ni táwọn àti gbogbo ẹ̀ lóun ti lọ́ tiẹ̀ ẹ̀yọ́ kọ́ni ńlá ńlá kan ó ṣe gbogbo ẹ̀ kan àwọn ti àmì àtúmọ̀ fi gbú ẹ̀ pé yá inú àwọn ẹgbẹ́ náà láti rẹ̀ jẹ́wọ́ pé yẹ ẹ̀sọ́ ọlọ́run tí wọ́n fẹ́ rọ ọ̀gá tiwa náà àpá tàòfíkì ló gbà náà ọlọ́run máa tàòfíkì ọ̀gá ọlọ́kù yẹn sọ fún ọ wọ́n fi kú yẹn o. kíkà kó fi kà sílẹ̀ lére ni a máa ṣe má ṣe sáà.